seniority wà nínú mahadisi seniority ọ wà nínú mahadisi tó o kan wá tí ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ ńbolo kò sì ṣàdédéjọ́gá rẹ̀ tí ìbá ṣe pé ọlọ́run fún ní agbárí tó lè kó ọ̀rọ̀ sí tí ó sì ní lẹ́yìn náà wọ́n láàmù àlálàdà kò sì gbọ́dọ̀ jẹ́ abàrùn àdìsí kò gbọ́dọ̀ jẹ́ abirùn àdìsí kò gbọ́dọ̀ ní àìlàlì kò gbọ́dọ̀ ní àìsàn lára wọ́n a máa ka oríṣiríṣi àwọn àìsàn tí máa ṣẹlẹ̀ sí àdìsí ọ̀kan nù ẹ̀ ní wàhámù. wahab òmùlómù kí ànábì ò sọrọ kó dé ìgbọ́ àwọn ẹlẹ́gbà kí wọ́n wá máa sọ̀rọ̀ yẹn ní ìsọ tó dájú pé yá àmọ́ ní òun ọ̀mọ̀bọ́yẹ́lẹ̀ ló wí ni àbíyẹn ló wí ni ó ti fẹ́ láìsàn nù ó ti fẹ́ ní àìsàn oríkì àdìsí tó sọ yíwù nìyẹn o pé àdìsí kan da àdìsí kan sọ yíwù oríkì ẹ̀ nù ìtọ́ba hasan yóò wà ló lo sí oríkì wọ́n máa lò ní sí ló fi já sí pé ló fi hasan. tí sọ̀yìn bá jẹ́ excellent hasan máa jẹ́ very good. kókó ẹlẹ́ẹ̀kẹrin lam akra akawulan èmi ò tí ì ka ọ̀rọ̀ kan min atuwali ulama il hadith nínú àwọn ọ̀rọ̀ táwọn onímọ̀ hadith sọ bi anna al hadith as wípé dájúdájú àdíìsì tó lálàáfíà húwà mà átàbí mà átàbí hìlì kùrán pé òun ni àdíìsì tó bá mú tí kùránì mú wá oríkì ọ̀dọ̀ tiwọn nù oríkì ọ̀dọ̀ àwọn aláìmọ̀kan nù fún àdíìsì tó sọ yìí o àwọn ni wọ́n sọ pé ìdí kùránì bá mú wá tádìsì yẹn bá mú wá àdìsì ń sọ yìí o ni èmi ò tí ì kárí inú sí o ẹnu wọn la ti ń o wàyí fahal kọ̀dìkọ̀ráta ǹjẹ́ wọ́n tó ń gbọ́ mi ǹjẹ́ ti kárí pé àdìsí bá sọ yìí o ò ní bá mú ntí kùránì mú wá o bá ti kárí fáàtì mú wá. hátìbì mú wá kò síbi tó ti lè rí kókó ẹlẹ́ẹ̀karùn lábẹ́ ìsọ̀rí kókó kẹta lam akọ̀rọ̀ akọ̀wùlàn èmi ò tí ì ka ọ̀rọ̀ kan rí o mísìlà bí irú eléyìí mísìlà màyà àti bí irú eléyìí tó ń bọ̀ yìí wípé ìzárọ̀ àìsùn alhadith ìzárọ̀ àìsùn alhadith pété ẹ bá ti rádìsì wàwàjátùn mẹ́sìlá fil Qur'an tẹ́ẹ̀sì irú rẹ̀ nù Qur'an ẹ̀rá di sìkà nìsín ẹ wá rí irú ntàdí tiẹ̀ ń sọ ẹ wá rí nù Qur'an fàkùlù ẹ̀mú tẹ́ẹ̀lù wàyílà tí ẹ bá ti rírú ẹ̀ nù Qur'an ní fàtúrùkù ẹ̀fílẹ̀ irú ọ̀rọ̀ yẹn ni ò tí kárí fàhálì kọ̀dì kọ̀rọ̀ta ṣé wọ́n ti kà tọ́ba ti kà yárí wà ìkúńtà kọ̀dì kọ̀rọ̀ta háàtì tí wọ́n bá ti kà á yá rí ò lè rí èsù ló ń tàn yín jẹ tẹ́ẹ̀tì lọ gbé ọ̀rọ̀ kalẹ̀ pé sádìsì yẹn sẹ́rù ẹ̀ bẹnu kùránì ṣé wọ́n sọ fún wọn pé sẹ́rù ẹ̀ bá ń bẹnu kùránì ni ló tó jáde sànẹ́bì sórí kí àdìsà nẹ́bì nìyẹn kókó ẹlẹ́ẹ̀kẹrin alimufassirun walimuhadithun wálífúkọ̀ọ́hàrù mawujuduna sálàfàn wà kálàfàn àwọn onímọ̀ tafsir àwọn tí wọ́n lè ṣe àlàyé ayé alukur'an ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ wàlẹ̀ muhadithun àwọn tí wọ́n nímọ̀ nípa hadisi àwọn tí wọ́n nímọ̀ nípa hadisi àwọn ni àwọn tí wọ́n nímọ̀ nípa àwọn tí wọ́n gba hadisi wá ní kọ̀ọ̀kan àti ọ̀rọ̀ tánàbí sọ gangan. wàlífukọ̀há fukọ̀há ó ní ọ̀gá igun méjèèjì o àlìfukọ̀há àwọn ní ọ̀gá igun méjèèjì àwọn fukọ̀há àwọn ní amòfin màdájọ́ amòfin màdájọ́ ẹ̀sìn ní ti àwọn mufasirun àwọn lè túmọ̀ àlùkùrọ̀ àn pé àyà yìí o ohun tó túmọ̀ sí rèé. aya yìí o túmọ̀ sí ẹ̀dí tó fi sọ̀kalẹ̀ nìyí ohun tó rọ̀ mọ́ sọ̀kalẹ̀ rẹ̀ nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlẹ̀ muhadithun àwọn lè sọ pé àdìsí ọlálàáfíà kò lálàáfíà ọfẹsẹ̀rinlẹ̀ kò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ tiwọn nù. wà á mẹ́lẹ̀ ní ti àwọn o àwọn mú ọ̀rọ̀ wọ́n mú aládìísì wọ́n lo méjèèjì papọ̀ láti sọ pé ìdájọ́ ọ̀rọ̀ yìí nìyí iṣẹ́ tí wọ́n nù ta lọ̀gá lọ́yà adájọ́ ni adájọ́ ni lọ́yà ni muhadis lọ́yà ni mufassir fàkíhù òní adájọ́. mo ti sọ rí wípé ẹni tó bá ń ka tíra ṣéèkù alibani lórí fíkíù kò lè gbà á kò lè gbà á tíra ṣéèkù búnú báàsì ló lè kà tó gbà á tíra ṣéèkù sọ́ọ́lù ufaimin búnú ufaimin ló lè kà tó fi gbà á kí ló fà á. Albani muhadisu ni iṣẹ́ tiẹ̀ ni kò sọ pé àdìsí tẹ̀ ń wò yìí o ọ̀dà àdìsí yìí o ọ̀fẹsẹ̀ rinlẹ̀ iṣẹ́ tiẹ̀ nu iṣẹ́ tiẹ̀ nìyẹn. kó sì wá táìtù tó lè fún àdìsí iṣẹ́ ni àmọ́ báwo láti lo àdìsí nínú ẹ̀sìn tí ó fi ṣe wẹ́kú èròǹgbà òjíṣẹ́ ọlọ́run lórí ẹ̀ àwọn kòkò áwù ni wọ́n sì yẹn fún wa. mo rò pé ẹgbẹ́ àárín yẹn yé iṣẹ́ àwọn kòkò áwù nù ẹ̀yẹn wo Imam Malik rahimahullah àti Bukhari lẹ́yìn ìgbà tí Imam Malik wálé ayé tó lọ tán ní Bukhari tó dé. ok Bukhari kó àdìsí jọ. Imam Maliki ó kó àdìsí àti fíkìú jọ ta lọ̀gá náà méjèèjì. Imam Maliki ni Imam Maliki kọ́ ọkọ̀ ọ̀dọ́ lórí fíkìú ó sì ṣe mùwátọ́wù Maliki mùwátọ́wù Maliki kíra àdìsí lòun ṣùgbọ́n ó wà pàkíyì amòfin mọ̀dájọ́ ni ìdájọ́ tí mọ́mọ̀lìkì bá ṣe Bukhari ò lè dá padà nítorí pé Bukhari tàbí Muslim tàbí Nasai tàbí Abu Daudu ọ̀wá àdìsí tí wọ́n kó jọ ni wọ́n mà fàkíwù mọ gbogbo ẹ̀ lọ́tún lọ́sì kó tó sọ pé ìdájọ́ ọ̀rọ̀ yìí o ọ̀ràn yẹn ni ìdájọ́ ọ̀rọ̀ yìí o súnà ni. irú mistake yẹn làwọn èèyàn ṣe nígbà tí wọ́n fẹ́ tẹ̀lé Alibani lórí ọ̀rọ̀ ẹ̀há Alibani sọ pé ìdájọ́ ẹ̀há ní súnà àwọn àpò onífíkù sọ pé ọ̀ràn yẹn ni tọ́ọ̀bà ní sàbòsí tìta lóròrùn méjèèjì Dámi lóhùn iṣẹ́ tí Alibani gbà ni pé kó mú àwọn àdìsí tó wá lórí ọ̀rọ̀ ẹ̀há wá kó tó jọ rẹ́gẹ́dẹ́ kó sì sọ̀míìtì ẹ̀ fáwọn tí wọ́n lò nínú òfin lọ́yà máa kóòtù òfin ni adájọ́ ni ó wà fún gbogbo ẹ̀jọ́ yà ní òkè based on this precedent ìdájọ́ kan wáyé nígbà báyìí ẹni tí wọ́n dà ní ìdájọ́ kan wáyé nígbà báyìí ẹni tí wọ́n dà ní I now conclude that this case is so so so so so iṣẹ́ fùkọ̀ háàrù òun ni kó mú ìdájọ́ jáde mọ́ sí kíráka tọ́ ọ bá fẹ́ mọ̀ pé àdìsí kan dá tàbí ọ̀dá lọ sínú síbísílà alibani ò lè rí yẹn nínú tíra bàbá búlùbáàsì bàbá búlùbáàsì kan ó rí páàsì alibani ni pé wà kọ́ alibani hasa, wà kọ́ alibani sahih òǹgó ó rí páàsì ni tó ti yé ṣùgbọ́n àdìsí tí wọ́n rí páàsì yẹn ìdájọ́ tí ń tẹ lábẹ́ ẹ̀ ó yé búnú lọ. ó yé gbogbo láìpẹ́ àlìbáni ó sórí kọ́sítọ́dì pàṣẹláńtì àwọn onímọ̀ àdìsí kọ́sítọ́dì ìtàn ìgbésí ayé wọn from A to Z tí yóò fi mọ̀ bóyá ẹni ni tàbí bẹ́ẹ̀rù adìlú ohun tó ti ló ń gbà wáyé sọ́wọ́ sọ́takọ̀rọ̀ míì tó jùlọ àbí òtakò iṣẹ́ tiẹ̀ nu. kí wá ní ìdájọ́ tí ń bẹ nínú àdìsí yìí o sọfẹ́ sọ àdámọ́dé tó mú wáyé sọfẹ́ pèdọ́ràn yẹn ni àbóníkì sọ̀ràn yẹn ọ̀dọ̀ ta ló ti gbọ́ yìí ọ̀dọ̀ àwọn kòkò ha dìínì. ok mo wá sọ pé àwọn ìsọ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí tó ga pé they are they are people of necessity in our life in our deen kò ṣe é mọ́ ní èèyàn ni wọ́n nínú ẹ̀sìn wa nínú ayé wa mufassirun muhadithun wal mo ní wọ́n bẹ lánàá salafan wọ́n bẹ lánàá àwọn sọ̀hábà wa khalafan wọ́n sì ń bẹ nínú àwọn tó tó tẹ̀lé wọn láti irú àwọn tó tẹ̀lé wọn tàsìkò yìí oníṣẹ́kù alibali wà oníṣẹ́kù bónú báàsì wà kọ́lọ́nfọ̀rùn káwọn méjèèjì oníṣẹ́kù sọ́ọ̀lù bónú òfèmẹ́nì wà oníṣẹ́kù múnájídù wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbéèrè ni pé alihamdulilayi mi nìhò ìwọ tó ń bá wa hájì lórí pé yìí sáńbọ̀ yìí sọ̀bọ̀ ǹjẹ́ wọ́n jẹ́ kan náà yìí níjókòó yẹn kí ló wí ọlọ́run jẹ́ kankan bẹ́ẹ̀. in fact ní nàìjíríà yìí ní nàìjíríà yìí tá a bá rí mufasiru ilẹ̀ haúsá ni ó wà tá a bá rí mufasiru ọmọ haúsá ni ó jẹ torí pé ọmọ haúsá ti tẹ̀síìrì kò ṣe tafsir at least báyà àwọn bíi méjì àfàìmọ̀ ni wúmi ò fi ṣe tafsir àfàìmọ̀ ṣùgbọ́n àwọn méjì ṣe tafsir muhadisu ìdíwọ́ nàìjíríà tá a bá rí tá a bá rí báyà ni ó pè méjì ilẹ̀ haúsá ló sì wà. fùkọ̀háù ní nàìjíríà bóyá ló wà wọ́n tàn jẹ àfáà yìí sàfà àfáà yìí kìí ṣe àfáà ó ń ka sí àwọn onímọ̀ sọ ni ó ń kà á jáde ni ẹnìkan nígbà táyì náà tún máa lò kùránì ìyẹn ti aṣọ mi dáàbà ò tí mẹ́tẹ́ ń pè láàbà èyí mẹ́tẹ́ ń pè láàbà. kò sí mufasiru nílẹ̀ yorùbá kò sí muhadisu nílẹ̀ yorùbá kò sí fatu nílẹ̀ yorùbá tí dr sẹ́ńpè ní ìmọ̀ ẹ̀sìn wa yìí kò lè mọ̀ sẹ́ńpè ní ìmọ̀ ẹ̀sìn wa yìí àwọn èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ káàbọ̀ wọ́n kásọ̀ pa àmọ́ kankan máa wẹnu wọn ni ibi tí wọ́n máa sọ pọ̀rọ̀ wà lọ́rọ̀ wà. ibi tí wọ́n máa sọ kọ́rọ̀ wà ibẹ̀ lọ̀rọ̀ wà àwọn tó ga sí pé agbárí wọn eh, kìkì ìmọ̀ ní kìkì ìmọ̀ ní kò sí nǹkan tọ́fẹ́ tọ́ka sí tí ò sínú ọpọlọ wọn láì lè pé sí àlọ́wọ́ kò sí nǹkan ò tọ́fẹ́ tọ́ka sí. láì sì ní gbé sí àlọ́wọ́ orí ni ibùnú kẹsìrì ti kọ ibùnú kẹsìrì orí lọ́pọ̀lọpọ̀ wọ́n ti ṣe nu nígbà tó ọmọ pé ìṣáàfà wáyé tó wá fi ń dá wàhálà lẹ̀ ọmọ pé ala. wáyé tó ń dá wàhálà lẹ̀ ó yẹ kó ọkà ń táwọn àbá sọ bọ́ọ̀ta nínú àwọn ni wọ́n ṣàlàyé àlùkùránì. àwọn ni wọ́n jẹ́ kánù pádìsì kan jáde àbí àwọn èyí náà ni wọ́n mú òfin jáde ọ̀dà àdìsí ó wà yóò ní bánẹ́bí ṣe kírun o ọ̀nà rò orùkú ó ṣe gbá ó ṣàwò àbí àwọn onímọ̀ ní àtọ́ fún wa pé nínú tó ṣe òun èwo lọ̀rọ̀ yàn bẹ́ẹ̀ tó ga tó tó ọ̀bá ṣe nínú tó ṣe òun èwo ni nàmbà pẹ́pẹ́ tó dájú pé tọ́ ọba ṣe ọgbà lára ni tọ́ ọba ṣe ìrun rẹ̀ ọba jù nínú gbogbo tó ṣe èwo ni tí wọ́n ní kọ́ ọmọ ṣe ń bẹ̀ tí wọ́n kọ́ àwọn kòkòrò áwù ló fi dájú pé tọ́ ọba kásíra akádọ́rì ntọ́mà gbọ́ ni fàráìdù ìwé fàráìdù sọ̀láàtì súnánù sọ̀láàtì mùsàbáàtì sọ̀láàtì mọ̀kòròàtì sọ̀láàtì ó lè mọ̀ wò pé bàbá yóò mọ̀ má di tiwa kò lè mú wa kò lè mú wa ń bẹ̀ wọ́n. tọ́wọ́ fẹ́ máa dé tó lò lọ́nu Bukhari lọ́nu Muslim inú tíra àdìsí ni lọ́nu Abu Dawud lọ́nu Tirmidhi bọ̀dọ̀ bá ń ka tíra bíkíù wọn ìsábà mú àdìsí wá ń wọ́n ti kú gbogbo ẹ̀jọ́ wọ́n ti jọ́ wọ́n ti jọ́ wọ́n ti jọ́ kí wọ́n tó gbà pé àlámọ̀rí yìí ọ̀ràn yẹn ni àlámọ̀rí yìí súnà ni àlámọ̀rí yìí ìgbà ni àwo ni wọ́n ti wọ́n ti kó wọ́n ti jọ̀ jọ̀ jọ̀ jọ̀ jọ̀ jọ̀ kí wọ́n tó wá mọ̀ pé yes ọ̀rọ̀ yìí ó ipò tó wà nínú ẹ̀sìn rè. èmi mọ̀ wọn ara mi mi ò sínú àwọn gúrúùpù mẹ́tẹ̀ẹ̀ta wọn ìsìsì rẹ̀ nìkan kan lẹ̀ Yorùbá yìí tó wà nínú gúrúùpù mẹ́tẹ̀ẹ̀ta. kò tí ì sí àmọ́ wọ́n ń bẹ́ Saudi digbí ilé ìmọ̀ tààrà ní Saudi ilé ìmọ̀ ilé ìmọ̀ tààrà ní ṣìǹkìtì àdìwáwù ìbàyánu rẹ̀ ara àwọn tí ó lògbà pẹ̀lú ṣépà alìbáni ni orí ló ti kọ́ fáwa ṣìǹkìtì ọmọ Mauritania ni. báwọn bá tú àyà níjọ àti ní ti tẹ̀síìrì fún yín kí la máa ṣe à á ṣe tí àwájú ni nà ó tàbá fẹ́ túure à á ṣe tí àwájú ni ọjọ́ tí wọ́n máa ń la àárọ̀ wá sí ní mẹ́ nàìjíríà àmọ́ la àárọ̀ wá sí. ọ̀kan mọ̀ pé lágbo àwọn afọ́jú olójú kan ní máa jọba ní ọmọ ní. kẹrù ọmọ rẹ̀ lẹ́rú o kí wọ́n pa ọmọ rẹ̀ ni wọ́n pa kó yé ṣe bí ọba o ká mọ onímọ̀ lọ́tọ̀ ká sì mẹ́ntì èsì onímọ̀ kí tí kìí ṣe onímọ̀ kó yé máa sọ̀rọ̀ bí onímọ̀ wàhálà tí ó dà á lẹ̀ tí bá rẹ̀ fún gbogbo wọlé àkìrì àwọn ẹni àkọ́kọ́ wọn ò lè pín ìyá nǹkan o nítorí pé ẹ ń bá pèpè lọ síbi ìmọ̀nà yóò gba commission ńlá dá lórí gbogbo àwọn tó bá tẹ̀lé mọ̀nà bẹ́ẹ̀ náà sì ni ẹ ń bá pèpè lọ síbi ìṣìnà yóò gba ládàáyà lórí gbogbo àwọn tó bá tẹ̀lé lọ lórí ìṣìnà ṣẹ́rí kó ti léwu kó ti léwu o ọ̀rọ̀ ìmọ̀ kì í ṣe ọ̀rọ̀ kèrèmí o lọ ka ìwé àwọn àfáà tí mo kọ kí ọ̀rọ̀ ìmọ̀ tó lè yí ọ sí tàbí ìwé tí wọ́n pè ní bí o ṣe lè di àfọ̀ onímọ̀ kó lè mọ̀ tó ọmọ sọ kó lè dá mọ́ wọn o.